tí a ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ tó ń bẹ nínú ìyá rẹ̀ láì tí ì bí táwa ní pé èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ inú ìyá òun ó mọ ẹsẹ̀ wá wípé ṣé ìṣèlú àfaramọ́ ká ṣe tó bá jẹ́ pé ẹ̀sìn ká sílẹ̀ ṣé ìṣèlú àfaramọ́ eléyìí àkọ́kọ́ ẹ̀kejì wọ́n ní ṣé àwọn lè máa hm, ṣe sọ láti lẹ́yìn náà tó ṣe wípé ohun gangan ni aṣíwájú wọn níbi mímọ tẹ aṣọ funfun sílẹ̀ láti máa ṣe wúrì yìí sínú mọ́ṣáláṣí látàrí pé kò sí mọ́ṣáláṣí ní ìkankan ní àdúgbò náà àti pé àwọn lè máa dá ṣọláṣí àwọn ṣe nínú ilé ìbéèrè ilé ọjọ́ ìkejì ìbéèrè kẹta wọ́n ní àwọn gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan tí ṣe fún wa wípé Aisha radiyallahu anha gbogbo níṣe òun náà nìyẹn sílẹ̀ islam ó rí bí ẹni tó fara jọ bí ẹṣin á bèrè lọ́wọ́ àyíṣà pé kí lélẹ̀ wá ní ẹṣin anabi suleiman bí anabi suleiman wà ọ̀rá rẹ̀ rìn wípé ǹjẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lọ́ba wípé ṣé ìṣèlú àfaramọ́ kó débé àtàkà eléyìí mọ́ ara àwọn ohun tó jẹmọ́ bí ẹṣin àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe tó tán fi máa ṣeré àtàwọn bèbí tẹ́jú nǹkan nǹkan tó tún fara pẹ́ ẹ̀jẹ̀ lẹ́rú bàrà ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إسلام القوى يكي كتب يكي أسين كتل اللو ونان كتسي أيو lè طيب nísìnyí wọ́n fẹ́ fẹ́yàwó islam wọ́n fara mọ́ pé ọmọ bó ni ẹ̀jẹ̀ tiẹ̀ ibi tó dé dúró gbogbo lẹ̀jẹ̀ ìyàwó tó fẹ́ fẹ́ dé dúró báwọn ẹ̀jẹ̀ tó ṣe pé tán bá pàdé èyí tí wọ́n jáde látara méjèèjì kò ní séwu lórí rẹ̀ ni tàbí wọ́n wà lórí ẹ̀ tó bá ti ní séwu lórí ẹ̀ kò sí ní tó burú pé kẹfẹ́ ra yín ewu ọba ti bà ní tí ọba ti bẹ lórí tí ọba jáde láàrin ẹni méjèèjì ẹ yẹra fúnra yín wọn rẹ lómi tó lè fẹ eléyìí tó ní léwu ọ̀nàká wa fẹ́ra wa nígbà tá a mọ̀ pé wúlò wà ń bẹ̀ wá jẹ́ pé òun là máa yẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wò láti wo bí ẹ̀jẹ̀ tí ewu lè wà ń bẹ̀ ni ẹ̀jẹ̀ tí ń bẹ nínú san rẹ̀ àbí tó lè ṣéwu ń bẹ̀ tó bá ti wá jẹ́ ìṣéwu lè wà ń bẹ̀ ká máa fọ dànù islam ọgbà láyè nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹgbẹ̀mí ọmọ ọlọ́mọ ni ò ṣe báyìí ti máa wípé ewu lè wà nínú bẹ́ẹ̀ ti ṣe fẹ́ra yín kó tó ti pẹ́ fẹ́ra yín ìgbà tí wọ́n jẹ́ as obìnrin tó fẹ́ náà jẹ́ as kò sí tàbí ṣùgbọ́n àwọn ọmọ lè jẹ́ as àti kó jẹ́ ss àbí obìnrin tó fẹ́ jẹ́ ss ìwọ́n jẹ́ as àwọn náà ti mọ̀ pé aburú ewu lè ṣẹlẹ̀ tẹ̀sánlá ń yọ̀jọ̀ ọmọ wò sí láti inú ìyá rẹ̀ máa rẹ̀ rárá torí ti eléyìí kó tó di pé fẹ́ra yín ẹ̀yin tó bá ti hàn látàrí ìmọ̀ ìtọ́jú aláàárẹ̀ tàwọn dókítà wọ́n ní ẹ fẹ́ra yín torí bẹ́jẹ̀ yín ṣe wà burú fẹ́ra yín wọ́n ní fẹ́ra yín wà wọ́n lòdì síra wọn lára ọmọ tẹ́ bá bí ní kẹ́ fẹ́ra yín ìwádìí pé ọmọ ọmọ lọ rọ́ wọn a máa wọ́nà láti gbẹ̀mí ọmọ ọlọ́mọ ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ẹni tí ó ti dá wọn lójú nípa onítọ̀rí kọ ni òun náà sì ní máa ṣíwájú wọn níbi à ń tẹ́sọ sílẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ ṣe wọ̀bí ìfà táwọn lè máa tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ́lẹ̀. tí a bá mọ ẹni tí ó ń ṣíwájú wá ṣe sọ́lẹ̀ onítọ̀rí kọ ó sì ní àwọn àkídà eléyìí tó wà nínú tọ̀ríkọ̀ tó ń ṣe eléyìí tó ṣe pé ó léwu lórí ìsìláàmù èèyàn sọ́yẹ́ pé téèyàn bá nírú àwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ mùsùlùmí kíkọ́ gbà pé kíní kan bẹ báyọ̀ sọ̀ látù kan ọlọ́lá ojú alukur'ani lọ àti pé téèyàn bá ṣe lẹ́ẹ̀kan iye ládàá ti mẹ́rin lójú kó kí alukur'ani iye ìgbà báyìí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn tọ̀ríkọ̀ kó sínú àmọ́ tí onítàn nírú àwọn àgbàgbọ́ ọ̀hún àgbọ̀dọ̀ tó lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀lá mọ́sálásí ọba àmọ́jẹ ẹyọ kan lọ ládùúgbò fúláńtà bá ti mọ̀ pé ìsìláàmù tẹ ò sí mọ́ ọ̀yẹ́ kọjá pẹ̀yìn rẹ̀ láàmú àtò báyánú rẹ̀ dùn àbínú bí gbogbo eléyìí Juan arroba ṣùgbọ́n òdodo wọn láti tètè sílẹ̀ ikú ń bẹ̀ gbogbo ẹ̀tàn jẹ́ ayé ni rọ́ọ̀mù náà tó ń gbẹnu sókè tó ń wò pa nígbà tó bá kú tán bá hàn sí ọ àbámu mọ yóò sí ọ bí kò padà ààyè òkè tí wọ́n fi gbọ́ tó fi padà mọ́ ó ti lọ́ tó lọ́nu àdámà láéláé nù. wọ́n ní kó tẹ̀lé ti rọ́bọ̀ kó tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á gbọ́n lápá láti tẹ̀lé lọ́wọ́ láti tẹ̀lé. Títí wọn fẹ́ lómi ìfànàbì Muhammad sallallahu alayhi wa sallam ìlànà anábì sílẹ̀ ọ̀tún. kọ́ mẹ́sì wà lọ́nà. wọ́n ní àwọn gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan pé ìyá ńlá wa Aisha rẹ̀ rọ́bìyàwó àhùn àìhá wípé wọ́n ní nǹkan kan bí ẹṣin tó jẹ́ pé wọ́n ti ń ṣeré láti sọ̀rọ̀ máa lè ṣeré rẹ̀. báyàwó rẹ̀ ṣàwádà àyè àwàdà lásìkò kan náà kún mọ́ àwọn nǹkan eré lẹ́yìn tó ti kún wá ṣe bíi bèbí báwọn tó bá pé fún ọmọdé kéékèèké kò sí ní tó burú ń bẹ̀ àwọn tá a bá gbarú ẹ̀ láàyè ń lọ dà jù ẹ̀yìn ìjà bó ṣe jẹ́. zero zero eight five six two six zero zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. plus two three zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà àti àlejò àti ìwọlé bẹ̀rẹ̀ ìbéèrè tí wọ́n ti fà àtàrà ń bẹ ní nàìjíríà àti fún àwọn tó bá ń bẹ láti àwọn ilé ìgbìmọ̀ lágbàńlá òye ẹgbẹ́ láti dublin wọ́n ní lọ́jọ́ kẹta tí àwọn lọ sọ̀tò ní jamrock ibẹ̀ ni rògbòrògbò ti bẹ̀rẹ̀ sí wá sí àwọn ọlọ́kàn yìí pé ṣé àwọn ṣọ́ọ̀kù ìjọ alákọ̀ọ́kọ́ pé méje báyìí láàrin méje ìní àwọn sọ ni àbí mẹ́fà ìní àwọn sọ ni ìní ìrèméjì náà wà pípé tí ọba jẹ́ pé ààyè ọba ń bẹ tí ìrèméjì àwọn yìí ọba ti ní bá iṣẹ́ hajj àwọn báwo làwọn oṣù àti pé ṣé ó ní ìtàn táwọn sùn. alhamdulilayi wọ́n ti máa ń pé ìjọ kejì ọdún àti ìjọ kẹta ọdún àti ìjọ kẹrin ọdún sẹ́ni tó bá lọ ṣe hajj bákan náà làwọn sọ láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìjọ kejì ọdún wọ́n sọ òkò ní àwọn abùsọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta àyè kọ̀ọ̀kan á sọ̀kò méje méje ńlẹ̀ tó máa ṣe mọ́kànlélógún tó bá jẹ́ pé a ti sọ ti ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ilé ìtọ́ tó bá wù wá láti kúrò nínú ìsọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta hàn kéèké sí mẹ́fà làwọn sọ kéèké sí mẹ́fà làwọn sọ kò sí tàbí ṣùgbọ́n wípé iyèméjì tó wá fún yín ọpẹ́ torí pé téèyàn bá ṣe iyèméjì irú rẹ̀ níṣẹ́ ló yẹ kí iyèméjì kọ́ bọ́ sínú àní lẹ́yìn ìgbà tẹ́ sọ òkò níbùsọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta tán tẹ́ wá mórí lé ọ̀nà láti padà sí Mínà kéèké sí mẹ́fà ni mo sọ ń bí báyìí. báwo ló ti wá jẹ́ tó wá jẹ́ kejì ara tí a pọ́n ni ilé ìtòsí pé kọ̀yọ̀kẹ́ gbà láàyè kọ̀yọ̀kẹ́ gbà láàyè torí ẹ̀ òkò méje méje iná ló súnmọ́ pé ti sọ ní tó sì dájú àti ti ṣubú pẹ̀lú iye méjì tó bá jẹ́ pé iye méjì ń bá lágbára lọ́kàn yín ọjọ́ òní tá a wà ààyè wà fún yín láti sọ tà náà padà àforíjì. ayatollah ṣe lọ́wọ́ báyìí tí wọ́n béèrè ìbéèrè wọ́n láwọn ti kúrò ní hajj. wọ́n gbàgbé ẹ̀ wọ́n gbàgbé ẹ̀ ti kúrò ní hajj láàmú á dáhùn bó ṣe ní dọ́bílé. <laughs> zero zero five six seven seven seven six six zero zero five six seven seven seven six six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. Hello? Hello, hello, कौन हो? you? Yeah. Hello, कौन हो? Rolling is Jabby, Edgen, Jabby, Pada. 00856777766, 00856777766, plus 234 8083293896. Uh, hello, कौन हो? Hello. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tọ́ta ní ẹgbẹ́ pẹ̀lú. Ìbéèrè ni. Thank you. Hmm. Hmm. Náà ó ti yé, ayé ti lọ ṣe. Ó ti yé, O ti yé, ó ti yé. Ẹ lórúkọ yín Hello. Ìbéèrè yín. Mm-hmm. Mm-hmm. àwọn sábà máa sọ pé ká kí ìṣàyìn papọ̀ àwọn kan járí àwọn kan ní ká kí papọ̀ lẹ́nu ìbéèrè kejì alákùnrin alákùnrin tó fẹ̀sẹ̀ sí wọn ìyàwó ní kò kéde ìgbélé dá. ìgbélé irú ẹ̀wọ̀n. ná kílẹ̀ gan. ọ̀dà ó ti yẹ ti yẹ alhamdulilayi à ń ṣe sọláàtù lẹ́yìn imam imam wa wá jẹ́ pé sọláàtù làṣà ìtànṣe ẹ̀ka ni wọ́n forí kanlẹ̀ ní rákà ẹlẹ́kẹrin látàrí ìgbàgbé wọ́n ti tẹ̀síọ́fòdù wọn sálámà ẹ̀yìn rẹ̀ làwọn àjọ máa ń ṣe subhanallah imam wa mú ìforí kanlẹ̀ kan tó kù wá ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti tẹ̀síọ́fòdù wọ́n sálámà lẹ́yìn rẹ̀ náà tó wọ́n forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n sálámà bílẹ̀ má mọ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ náà tó ti jẹ́ pé rákà ẹlẹ́kẹrin náà láti ṣe ti wáyé àwa náà ká máa nífura nígbà tá a bá wà lẹ́yìn ìmáàmù ìmáàmù wa ó forí kanlẹ̀ lẹ́ẹ̀kan ó wá jókòó lérò pé ìjókòó tí máa bẹ láàrin forí kanlẹ̀ méjèèjì ni wọ́n ṣe ṣùgbọ́n a ti rí i kó ti fẹ́ pẹ́ jù ibi tá a ti rí i kó ti pẹ́ jù káwa náà má sún àsùnpìyè subhanallah torí pé gbàgbé wà tí màmú bá ti gbọ́ subhanallah wọ́n tètè tara kan pé ah pé kìí ṣe pé nǹkan ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n sì lọ sí ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n gbàtà náà bá jẹ́ pé a ti sọ́ra nù àdààmú lọ títí ọkàn wò sí ibi sọ láti tà ń ṣe iná ìnírú àṣìṣe yẹn fi lè máa wáyé kí láǹfààní àwa tá a wà lẹ́yìn máa ló bá fẹ́ tájú ni tó bá ṣàṣìṣe náà sọ pé sáfù alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ àwọn tó ní làákàyè àwọn ni kò tó sẹ́yìn máa tó ń fi lè máa ta ìmáàmù jù tó bá ti rí i pé ìjókòó yìí ti fẹ́ pẹ́ ju ọ̀wọ́ tí wọ́n ní ká wí láàrin ìforíkalẹ̀ méjèèjì lọ subhanallah mm. subhanallah kò bá sọ láti jẹ́ rárá rárá ẹ fẹ́ fi tún ṣe ni tó bá ti wá ṣẹlẹ̀ pé ìmáàmù ti parí tàṣáhùdù ó ti sálámà kò ì sì tí ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé subhanallah ìtẹ́ bá ṣe ní ìsìn tó fi sálámà ó ṣòro kó tó gbọ́ yé pé tẹ́ ń sọ fún mi ní pé ẹ̀kan ni mo forí kanlẹ̀ ìjọ padà ṣẹlẹ̀ ní kẹ́nìkan sọ̀rọ̀ láti pé ẹ̀kan lẹ forí kanlẹ̀ rákẹ́lẹ̀ kẹrin àti sọ pé ìtọ́jọ́gba ni pé láti tó ń tì í bàjẹ́ ṣùgbọ́n tàtàrà bẹ́ẹ̀ tún sọ láti gbogbo jàmáà òun tún sọ láti tiẹ̀ sí torí rẹ̀ ká kíyèsí tí ìròyìn bá ṣẹlẹ̀ gan tó bá kan pé ọ̀rọ̀ lásọ ká má jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ ojú kan lọ. tí ìmáàmù bá ti wá gbọ́ pé ẹ̀ẹ̀kan ló ń forí kalẹ̀ ìmáàmù ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ sọ pé kí lẹ́ ń kọ́ ṣẹlẹ̀ náà rí rárá táwọn bá ti sọ pé ń tọ́ ṣẹlẹ̀ ni ó ṣe Allahu Akbar yóò mórí lọ sílẹ̀ láti mú ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì tó gbàgbé wa Allahu Akbar yóò ṣe tashahhud tó bá ti wá ṣe tẹ̀síáhùdì ọ̀sálámà ẹ̀yìn rẹ̀ yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì torí kí ni tẹ̀síáhùdì tó kọ́kọ́ ṣe tó fi sálámà alákọ̀ọ́kọ́ kí sọ̀láàtì tó pé òun àlékún ni lórí sọ̀láàtì látàrí ìgbàgbé tó yóò wá forí kanlẹ̀ fún eléyìí ìjọba bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. ìbéèrè yín. Sí. béèrè láti Niamey ní Niger Republic aláwọn ṣe solatul Maghrib ìjọ wa ń rọ wá bí wọ́n sí bàtà àwọn wa sálámà solatul Maghrib àwọn kan ní ẹja ṣe solatul Isha nítorí ìdẹ̀kùn tí ṣẹ̀rí àṣẹ fún wa pa lè pa solatul Maghrib àti Isha ìpọ̀ tó jọba ń rọ bàtà kan yarí páwọn ò ṣe àwọn ẹni tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n ṣe ẹni tó ní ṣe kọjá àdókò mọ́ṣáláṣí torí pé ara tí sẹ̀rí àtọ́ka sí ni pé a sì dẹ̀kun fún wa láti ṣe sọ̀láàtìl magrib àti sọ̀láàtìl àṣà ìpapọ̀ lákòókò sọ̀láàtìl magrib nígbà tó jọba ń rọ̀ òjò sì rọ̀ títí magrib fi tán ó sì tún rọ̀ lẹ́yìn magrib yìí ó ń rọ wá bí wọ̀ sí ẹsẹ̀ kọ́mà ẹ̀sẹ̀ sọ̀láàtìl àṣà èyí tá a ní pọ̀tọ́ súnà oníkẹ́ẹ̀tì torí ọ̀wíníwíní kẹfẹ́ pa sọ̀láàtì ń pọ̀ hmm. àbí kò tiẹ̀ tí ì máa sọ ọ̀wíníwíní gan ọkàn sùn ló bolẹ̀ ẹ gbọ́dọ̀ ti torí ẹ̀ pasọ láti pọ̀ torí ní madhabil maliki tí wọ́n ti sọ pé ẹ lè ti torí òkùnkùn tó bá bolẹ̀ kẹ́ ẹ fi pasọ láti magrib àti ìṣá ìpọ̀ wọ́n tún fi nǹkan kan kún kẹ́rọ̀fọ̀ kọ́nà hmm. òkùnkùn bolẹ̀ ẹ̀rọ̀fọ̀ kọ́nà hmm. òkùnkùn lásán kò tó mú wa pasọ láti méjèèjì pọ̀ ẹ̀rọ̀fọ̀ lásán kò tó mú wa pa méjèèjì pọ̀ eléyìí túmọ̀ sí wípé èyí tó dọ́gba tọkàn balẹ̀ sí táwọn ẹ̀rí sì tọ́ka sí oníkẹ́ ẹ̀jẹ̀ kó ju wọn máa rọ̀ tó sì máa rọ̀ dáadáa lọ́nà tó ṣe pé tá a bá lọ ó ṣòro kí gbogbo wọn padà wá lásìkò sọ̀láṣẹ́ láṣà á pa sọ̀láṣẹ́ magreth àti ẹ̀ṣà ìpọ̀ eléyìí jẹba wọn. wọ́n ní iye ẹjọ́ mélòó lobìnrin tó bá bímọ fi jókòó nílé kó tó jáde kò sákọọ́lẹ̀ kan nù ṣẹ̀ríà kíkẹ́ tóbìnrin bá bímọ kó jókòó ogójì ọjọ́ èèyàn ogójì ọjọ́ ni wọ́n jáde ọmọ àtàwọn èèyàn lélẹ́yìn torí ẹ̀ láàmú sọ pé kó jókòó ń yẹ ìjọba ẹ̀ kó tó di kọjáde tẹ́lẹ̀ náà òfin ṣẹ̀rí àsọ pé ọ̀kọ́rùn náà fi ìbòyè òfin kọ́ ni ẹgbàálé yín jókòó ni ẹbí mà bẹ́ẹ̀ bí mà ilé yín ni kẹ́ ẹ gbà jókòó ṣùgbọ́n gbàtà sí àwọn èèyàn dá lórí pé àwọn fẹ́ tẹ̀ lófin àwọ̀ obìnrin ń jáde ọkùnrin ń jáde kálukú jọ ń gbẹ́lu mọ́tò wọn ń gá mọ́tò kálukú ń wọ́wọ́ ká tó àtàwọn òun wọ́n ń tẹ̀lé lórí pé ọ̀dà tóbìnrin bá wá bímọ iye ọjọ́ mélòó ló fi jókòó lé kó tó tún gba ibi iṣẹ́ rẹ lọ. sọ àwọn tí wọ́n dáta ńlẹ̀ lẹ́bi léèrè ibi tí wọ́n ti rí ogójì ọjọ́ ìdí Islam ti sọ òun náà ní pé ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ ìbímọ tí máa ń jáde lára obìnrin tí ẹ̀jẹ̀ yóò bá dá tó bá fi pé ogójì ọjọ́ á fún ẹ̀jẹ̀ tí bá ń jáde lẹ́yìn ogójì ọjọ́ yìí á sọ fún pé kó lọ wẹ̀ kó máa ṣèjọ́sìn tó bá jásìkò Ramadan ni. tó nínú àdìsí kan má dàkún fọ́sọ́lù wọ́n máa fà á tẹkún fà á tẹ̀mù ìwáyà kan wọ́n máa nígbà tẹ́ bá dé ẹnjẹ ẹ bá bá lẹ́yìn imam ẹ̀yin náà ẹ tẹ lùwẹ nǹkan bá bá ọmọ yín tó lọ kọ àlùsọ láti ẹ pé nínú ẹgbàá wa kan ẹ san gbèsè rẹ̀ padà torí ẹ ẹni tó bá bá imam sábòdì tó bá a lè. ní ìsìn kápẹ́ ìmáàmù wà nítorí kalẹ̀ ẹ̀yin ẹ má dúró de pé ńgbà tó bá tó gbórí sókè lẹ́tọ̀ọ́ darapọ̀ mọ́ ìforíkalẹ̀ náà ní ẹtì ọba tí ìmáàmù wọn tó kó pé ń ṣe tẹ̀sán hù ẹ má dúró pé ẹ̀ ń dúró de kọ́ sálámà kẹ́yìn ọ bẹ̀rẹ̀ sọ láti ti yín eléyìí ní túmọ̀ sí pé tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam tó bá ti wá sálámà ẹ̀yin ọ̀bá nǹkan kan nù sọ̀láàtì àtẹ̀yìn àti ẹ rí i pé Islam ó fẹ́ dínà fìtínà ó fẹ́ dínà wàhálà ní ìsìn àti àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ń sọ̀rọ̀ nípa tá a lè ṣe jàmá lẹ́yìn jàmá ẹ rí i pé ń dáhùn sọ náà pé púpọ̀ nínú wọn tí wọ́n láwọn gbà nígbà tí wọ́n ní irú yóò dá fìtínà lẹ̀ yóò sì mú kọ́ mùsùlùmí fún yẹlẹyẹlẹ ọ̀rọ̀ àwọn òní kan torí pé ó ṣeé ṣe kọjọ́ àwọn kan wọ́n kórìíra àti máa tò lẹ́yìn lè má kan hmm. wọ́n wá fi à ń ṣe jàmá ìkejì kẹta kí wọ́n máa fi ṣèkẹ́wọ́ torí ẹ̀ ni àwọn ọ̀gbà wọn ṣe jàmá mi lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ sẹ́mi pé tó bá yẹ pé nígbà táwa dé o àwa bá ìmáàmù lórí tashahhud tá a ti ṣe déta ìdè láti Allahu akbar la lọ jókòó a sì jókòó àwa náà ṣe tashahhud tá a bá lórí ẹ̀ ọ wá parí sọ̀lá ti tiẹ̀ tán ìgbókè hàn pa òkú bá nǹkan kan nù sọ̀lá àwọn àwọn arúgbó wa tá a bá nǹkan kan nù sọ̀lá làwa wá kóra jọ làwa ṣe tashahhud làwa ṣe pamọ́ làwa bẹ̀rẹ̀ sọ láti tu wá ń jẹ máa mi ẹnìkan àti sọ pé fìtínà ni wa nítorí pé fìtínà wo làbá pàǹtí torí pé ibi tá a bá adarapọ̀ ma ṣùgbọ́n gbà tó jẹ́ pé kò sínú òṣìṣẹ́ pa báràkà kankan ńlọ́fà láti wá ṣe ìkọ́mọ̀ fún jàmáà mi ṣùgbọ́n ìwọ tó dúró tó gan dúró ìmáàmù sálámà tàì sálámà sálámà alákọ̀ọ́kọ́ gan ló ti ọdún ọwọ́ akíwọ́rọ́ tó ẹ ti pàkíyèsí àwọn èèyàn pé àwọn ẹni tí ìfẹ́ tò lẹ́yìn lè má mú làwọn eléyìí àwọn tó fẹ́ dá wàhálà lẹ̀ làwọn eléyìí síbẹ̀ gbogbo ohun tó lè bí kí wọn náà jẹ́ ìpìlẹ̀ fún ọ̀ràn ẹni tó ṣe pé yóò dáná sí fìtínà ẹni tó mú káwọn mùsùlùmí ó di pé gbódò ń rọṣọ ọ̀rọ̀ ayé tó kó láàrin wọn tó má jẹ́ sábàbí rẹ̀ ilé ìjọsìn tá rí yìí bá balẹ̀ ńbẹ níbo lọ́kàn tó ti fẹ́ balẹ̀ nínú mọ́ṣáláṣí tọkàn ọba balẹ̀ ọlá kò síbi tọkàn tó ọjà lọ́kàn ó ti wá máa balẹ̀ tó ń torí di eléyìí báyìí nígbà tí mo dé mo bá ìmáàmù lórí ọkàn mi alákọ̀ọ́kọ́ ni àbí tìgbà ti bá lè máàmù lè máàmù wá sálámà lẹ́yìn rẹ̀ ń gbà wọn èmi dìde mo rí pé àwọn kan náà ṣe mi lọ darapọ̀ mọ́ wọn ò sì sí tí ọ̀wọ́ ẹnu sí mi la pé ah bó lẹ ṣe ṣe bó mo ṣe ṣe ibi tí darapọ̀ mọ́ àwọn eléyìí eléyìí ìjọba wọn ní tí àwọn èèyàn méjì bá ń jà jẹ́ pé ojoojúmọ́ kọ̀nùkọ̀họ̀ yìí náà ni àti wá bá wọn sọ títí bá wọn dá sí títí fanfa yìí náà ni tó wọn gbọ́ wọn gbà ìhàwó ni ká kọ́ sí wọn àwọn gbọ́dọ̀ ti torí pé àwọn ń jà káwọn náà dóńjà àwọn méjèèjì o ẹ̀hẹ́n torí ká jẹ́ kí fìtínà ọmọ níbi tó ọmọ o èèyàn rẹ lẹ́nìkíní ṣùgbọ́n aburú àti àìdá tá a rí pé ń ṣẹlẹ̀ láàrin wọn àwa ń fẹ́ kọ́ parẹ́ àárí parẹ́ àgbọ̀dọ̀ wá sọ wọ́n dóúnjẹ àwa. a gbìyànjú láti rí i pé asapasasẹ̀ láti jẹ́ kí nǹkan tí ń bẹ láàrin wọn kó ń bẹ fún ọ̀rẹ́ pọ̀ àárí ṣe ọ̀rẹ́ mi lélẹ́yìí ọmọ ìyá mi náà lélẹ́yìí tó ìṣesí mùsùlùmí sí mùsùlùmí ó kéré jù kásálámà káyọ̀ mọ́ra wa ẹ gbọ́dọ̀ jókòó láàrin. ìgbà tẹ́tí bá wọn sọ tí wọn gbọ́n ẹ̀sìn wọn lẹ̀ lágbọ́n bẹ́ẹ̀ àmẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ fi tiyín kún tiwọn eléyìí ń jẹ́ bó ṣe jẹ́. Thank you ẹlẹ́sàn àbí mhm. àjọ ọyá sábàbà Thank you alhamdulilayi téèyàn bá ti wẹ̀wẹ̀ jánábà téèyàn ó rí dájú pé lẹ́yìn ìgbà téèyàn fọ ọwọ́ rẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta tó fọwọ́ rẹ̀ òsì lẹ́ẹ̀mẹ́ta èèyàn tábà tí tábà tẹ̀sí tábà ẹ fọ gbogbo ní tí bá ń bẹ lójú ara yín ẹ dànù tó ẹ wá tẹ̀síwájú pẹ̀lú ẹ̀wẹ̀ tán lẹ́yìn ìgbà tẹ̀sí báwọn ìtọ̀tẹ̀ wá tọ̀ lẹ́yìn rẹ̀ bóyá lẹ́yìn ìgbà díẹ̀ ẹ wá rí i pé nǹkan funfun kan tún jáde gba ọ̀nà títọ̀ ń gbà jáde lára yín kò sí nǹkan kan tó tún fẹ́ pè fún pé kẹwẹ̀wẹ̀ jánábà mọ́ torí pé àtọ̀ kọ́ jáde tí ò jáde tán òní ń jáde ẹ sì ti wẹ̀ fún ẹ ti wẹ̀ fún ó ti kó láàyè rẹ̀ tẹ́lẹ̀ náà kò ṣùgbọ́n kọ̀ọ̀kan tí ì ni kò sí nǹkan kan tó tún pè fún pé kẹwẹ̀wẹ̀ míì mà ẹni tẹ̀ máa ń rìn lọ ìwà aláǹtakùn máa ń kọ́ yín lójú máa ń kọ́ yín lọ́wọ́ so àwùjọ tí àwọn jàǹkáwọ̀ wọ́n bá ti pọ̀ òtí tàbí ṣùgbọ́n a máa gbọ́n àwọn eruku bẹ̀ dáadáa ni. so níbi islam ti ṣe wí o islam táwa mọ̀ ó dá lórí olúwa sọ ànábì sọ kò ní tó máa burú kankan sí i. torí délé ẹ̀yẹn sáti jí láàárọ̀ ẹsẹ̀ azkar tó bá ti di ìrọ̀wọ̀ tó ń wọ̀ ẹ̀tún sí azkar olúwa máa fi sọ̀rọ̀ sọ yín eléyìí ò túmọ̀ sí pé aburú kan àbí ìkìlọ̀ ọpá burú kan fẹ́ ṣẹlẹ̀ kò túmọ̀ sí rárá rárá torí tẹ́ bá gbarú àwọn nǹkan yẹn gbọ́ à ń pè ní atọ́fọ̀yọ́r atọ́fọ̀yọ́r ọ̀nà ní ká máa gbọ́n asán lásán gbọ́ ẹ rí i pé nínú ìgbàgbọ́ táwọn Yorùbá wọn ni títà nǹkan máa ń kọ́ ọ lójú tó máa ń kọ́ ọ lọ́wọ́ tó àmì aburú ni o má dákẹ́ o kò sí nǹkan kan tí ó ṣe ọ tọba sì gbarú rẹ gbọ́ lábẹ́ òfin ẹ̀sìn islam pé ní ìṣẹ̀bọ̀ sí Allah eléyìí jẹ́bù rẹ̀ tí ẹ̀mí ẹ̀ bá fẹ́ mì lórí àwọn nǹkan ọmọ abẹ Allah ya Allahumma la ya'ti bi khayrin illa ant wa la yadfa'u sharra illa ant wa la hawla wa la quwwata illa bik. Na'am. Thank you. ìbéèrè yìí. Ṣé ṣé ẹ ọ̀kì? Náà ọ̀yá. Mm-hmm. Ìyàwó tí ó ti yẹ ìbéèrè yìí. Àyẹ́kùnrin ṣe. Ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín jẹ́ Adúgbẹ̀ o. وعليكم السلام ورحمة الله أروا بني جديد يا شيخ الحمد لله أقوكو من الياري وتوى واي أما بالله عز وجل تلك أما بالعافية فتنا قونا وبقون وعلا إن كان كان أما بالله قونا بكاري تبات واسلامي بكا تبات سلام بكا أما بالله قوتي ودافن kó tó tètè fòpin sí hmm. kó bá mi tètè fòpin sí. tó wọlé ṣáàtì kí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí níbikíbi láyé tó tí ọba táọ́lá àmì ipò ní ìsìlámù hmm. àmì ipò ní ìsìlámù. ẹ ẹ ṣe ti máa ń pé Iran kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn tó pọ̀ jù ní Iran ṣíà ni wọ́n. oṣù ní Iran yìí àwọn ìlú kan wà bíi méjì lọ́pẹ́ àwọn ahlùsùn náà pàǹdùlẹ̀ yìí gbogbo àwọn tó wà ń bẹ sọ́ọ̀nù wọn ń ṣe àwọn gbogbo àwọn akéda burúkú táwọn ṣí àyìn kò sí lọ́dọ̀ wọn gbogbo sọkúsọ àwọn ṣí àyìn kò sí nínú nǹkan táwọn máa ń sọ tó àwọn tó yẹ pé alhamdulillah ẹ̀sìn wọn dúró dáadáa ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní kíjọba ṣíà tó wà ní Iran ó kó wọn lẹ́nu gbàtàpọ̀ ó sì tẹ̀ wọ́n lórí mọ́lẹ̀ tó débi pé wọ́n lè gbé rí tó a máa ń falábàápàdé irú wọn wọ́n bá wá sí hajj nǹkan kan tó wọ́n máa ń sọ oríṣiríṣi nǹkan tó jẹ́ àwọn rí tó lábẹ́ báyìí ó gbọ́dọ̀ máa rán kan pé bóyá kí aburú kó ṣe irú ìlú táwọn eléyìí wà torí pé bí mùsùlùmí gidi kan bá wà níbi kan tí ò bá dọ̀ láàmú nítorí àwọn oníjàkújàkú tó wà ń bẹ pé kaburú ṣe bẹ̀ ó ṣeé ṣe kó lọ́pẹ́ aburú yẹn ó ṣe àwọn ẹni gidi tó wà ń bẹ torí ìdẹ́lẹ́ yìí báyìí àwọn ọmọ ìyá wa tó ń ṣe súnà wọ́n wà ní Iran wọ́n wà ní Iran wọ́n kàn pọ̀ ni so wọ́n sì wọ́n mú wọn balẹ̀ níbi tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ wọ́n lẹ́nu ọ̀rọ̀ rárá sábẹ́ Allah azza wa jalla kó la àwọn mùsùlùmí kíkiri tí wọ́n bá wà láyé. zero zero eight five six seven seven seven six six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. وعليكم السلام ورحمة الله وبركاته bóyá fún mi láti Òṣogbo ìbéèrè yìí. Mm-hmm. Ọdúnwé. Ọdúnwé. Ẹ lórúkọ yín o. Hello. Ẹ lórúkọ yín o. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Tó bá yẹ kí n kò. Náà. Hello, hello. Okay, now where are you? Education for modern achievers, adorable to us, um, where intelligence meets imagination. Máa fún àwọn ọmọ yìí lọ, ìgbọ́ ìmọ̀ tí wọ́n ti ń kọ́ ní lẹ́fẹ̀ẹ́sì táwọn aláìsíbàjẹ́ àti ẹ̀fọ́ ayé òde òní tọ́ka àgbáyé wò láti ìpele kìndàdásì, nọ́sírì, primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀fọ́ èdè lágbáwọ̀ ẹ̀sìn sáàmù sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyún gbórí. Àyẹ́lẹ́gbẹ̀bọ́dì náà sì bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ àti easily reachable, inexpensive, pursuing the remarkable transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Alibadina Center, Papabede area of Bumanshaw. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Alibadina Schools at 08032 five zero four six eight alimadina school. alhamdulilayi ẹni tó rí obìnrin tó fẹ́ fẹ́ ṣùgbọ́n tí àwọn obìnrin tí àwọn òbí ọmọbìnrin tó ń pọ̀ láti fi ọmọ wọn fún nítorí pọ́nmọ àdúgbò làwọn jẹjẹ àti pọ́nmọ àgbọ̀lé làwọn. èsì tàbí ṣùgbọ́n àṣà àti ìṣe yorùbá nù nítorí pé yorùbá máa ń tàtàrà ilé pawápọ̀ àdúgbò dá wa pọ̀ wọ́n ní nǹkan kan náà jọ ni wá wọ́n wá ṣe ń tólúwa ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ nítorí ẹ̀ àpèjúwe ẹ̀yọ̀ kan lẹ́rí ìwọ́n tó rí àwùjọ fẹ́fẹ́ bàbá yín èsì kan náà màmá yín èsì kan náà ìwọ ò ti jẹ́ àbúrò fún bàbá rẹ̀ tàbí fún bàbá rẹ̀ láti sọ pé kọ̀tọ́kọ̀ fọmọ ẹ̀gbọ́n rẹ̀ kọ̀tọ́kọ̀ fọmọ àbúrò rẹ̀ kí ló dé láti wá sọ pé wọn ò lè fẹ́ra wọn àdáálẹ̀ àtúnṣà gbogbo àwọn àyà tó lọ́wọ́ ti ṣàlàyé ẹni tó tọ́kẹ́ fẹ́ ọmọbìnrin yóò kó sínú ọ̀kan nínú rẹ̀ ọkùnrin yóò ti dọ́kan nínú àwọn ẹni tó lọ́wọ́ ṣe léèwọ̀ lórí irú rẹ̀ láti fẹ́ àwa takú àní wọn ò ní fẹ́ra wọn eléyìí ó kó púpọ̀ káàtó àwọn onímọ̀ tó bá wà láwùjọ wa àwọn ní kẹjọ kí wọn bá yín dá sí wọn bá yín wo nítorí kuraani sọ ntí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tó wí ntí òye bàbá ọmọ yìí wọn láàyè wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì dá mi lójú pé táwọn náà bá gbọ́ àlàyé wọn ntí òye wọn tó bá ti yé wọn wọn sọwọ ilẹ̀ wọn kúkú ní sí ọmọ wọn lọmọ ẹni bá dáa lè fi sáyà bàbá náà ń ṣọ́ra ni kọ́mọ̀jẹ́ pé ntí kọ̀tọ́ làwọn ò sè hmm. ṣùgbọ́n tó bá ti mọ̀ lábẹ́ òfin allah kò sí nǹkan kan tó kí wọ́n máa fẹ́ àwọn òṣè kan nípa afẹ́fẹ́. lọ́ba nímà láwùjọ kẹwàá ẹ jẹ́ kí wọ́n sìn yín lọ wọ́n bá bá yín sọ̀rọ̀ nípa ọ̀pọ̀ ìyẹn sí dáadáa ẹ pé ìṣe àti wà tó wà lọ́dọ̀ àwọn èèyàn gbàgbà. náà lè tẹ́ lé àwọn èèyàn dà lápapọ̀. àti dáadáa ẹ ní ìfọwọ́wọ́nú tó ẹ sì máa fi gbígbọ́ sáláì gbọ́ ẹ máa fi rí i. torí ìbá bàbá yìí sọ̀rọ̀.

bí bóyá yẹtí ni bóyá tọrùn ni bóyá òrùka ni bóyá àwọn ìrìn rẹ ni bóyá owó tẹ ni bóyá èyí tó ń fi sọ́wọ́ ni gbogbo ẹ̀kọ́ tọ́ fọkùnrin láti lò bẹ́ẹ̀ náà ní ti fàdákà òun náà tọ́ rárá àyàfi tó bá jẹ́ òrùka fàdákà òrùka nìkan ní Islam gbà yìí ọkùnrin ó lè lo ti fàdákà sábàbí tó sì fa òun náà òun náà nípa nàbọ Muhammad sallallahu alaihi wa sallam látara fàdákà ni wọ́n ti sọ òrùka rẹ̀ torí rẹ̀ ẹ lè lo òrùka fàdákà yàtọ̀ sílẹ̀ gbogbo nǹkan míì tó bá pé fàdákà wọn ti ṣe ẹ fún un wọ́n ní tí wọ́n ni wọ́n ti ṣe ń kọ́ àbí kò diamond àbí lọ́pọ̀lọ́ àti nǹkan míì nínú àwọn nǹkan yẹn ọkùnrin kó jìnnà sí nítorí pé dídá tí olúwa ṣẹ̀dá ọkùnrin wọ́n ṣẹ̀dá àwọn wọ́n kí wọ́n tara kóṣà ni hmm. wọ́n tara kóṣà tán múra kó le hmm. tí wọ́n tara kó sá kan múra kó le Umar radiyallahu anhu ó ní ọ̀ṣẹ́wòṣẹ́nu fa inna an-ni'mata la tadum ìsara kó sá ìdẹ̀ra ìlọ títí owó tẹ̀yìn ó fi máa ra góòlù tẹ́ máa kó sọ́run tẹ́ fi máa ra rẹ̀kẹ̀ tẹ́ máa kó sọ́run tẹ́ fi máa ra fàdákà tẹ́ máa kó sọ́run ẹ̀rà fáwọn ìyàwó yín ẹ̀rà fáwọn màmá yín ẹ̀rà fáwọn àǹtí yín ẹ̀rà fáwọn àbúrò yín àwọn ọmọ yín ló pè é ẹ̀rà fún wọn nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wasallam gbó àti sílvà fáwọn ọkùnrin àlùmọ yìí ẹ̀tọ́ ní fáwọn obìnrin wa ẹmbásì ti lò wọn láyé kò ní lò lálùkìyà mọ olú ẹlẹ́dàá kó má ṣe wa lọ màá ná. ìyá wa ní wọ́n máa ń ṣe àjọ̀dún ọjọ́ bàbá ní ayé wọ́n máa kíra pé ẹ kú bàbá òní o so àwọn aràn kan dáadáa sí i àkọ́kọ́ lábẹ́ òfin tiwa nínú ẹ̀sìn islam tiwa òfin ní islam hmm. tó jẹ́ pé èmi pẹ̀lú ìwé àgbọ̀dọ̀ tẹ̀lé ọdún tání àti mà alọ́dún ìsinmi Ramadan àti lọ́dún léyà léyà ṣe létí òkè jìnnà yìí àti lọ́dún tí máa wáyé gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lọ́sẹ̀ kọ̀ọ̀kan ìyẹn ni ọdún tòní ọjọ́ jùmọ̀ à àwọn ọdún tó lù wá ṣe fún wa torí ìdè eléyìí báyìí ọdún bàbá ọjọ́ ìyá ọdún ìyá ọjọ́ olólùfẹ́ gbogbo lóyún kìí ṣe lànà táwọn mùsùlùmí mm. ó jẹ́ ojúmọ́ ńlọ́jọ́ bàbá àti màmá mm. torí kò sí gbọ́ tó lù wá ní kọ́ mọ̀ ṣe dáadáa sí bàbá rẹ̀ kò sí gbọ́ tó ní kọ́ mọ̀ ṣe dáadáa sí ìyá ẹ̀ mm. kò sì síjọ́ tó lù wá ìyàwó ẹ gbogbo àwọn àtàkàtà àṣàràdàràdà kò nítumọ̀ nínú Islam nǹkan tí Islam kà fún ni ká kà fún à ń dùn bàbá mi ò níjò ní bàbá mi ò pàtàkì níjò ní ìyá mi ò wúlò níjò ní ìyá mi ò pàtàkì àwọn àgbẹ̀ àjọjọ bàbá wọn ara búrẹ́dì kan lọ fún bàbá ń bàbà lẹ́yìn rẹ̀ kọ́ máa jẹ ń tọ́ba rí kọ́ máa jẹ èrí rárá gbogbo ojoojúmọ́ náà ni bàbá mi bàbá gidi gbogbo ojoojúmọ́ ni ìyá mi bẹ́yà gidi lè ń jẹ bó ti ṣe jẹ. ẹ lórúkọ ní orúkọ yìí. láti ìbéèrè yìí. Alhamdulillah, nígbà tá a bá wà lẹ́yìn imam, orin imam nìkan la fẹ́ gbọ́. Àbùkátà láti gbọ́ oúnjẹ nìkan wà lẹ́yìn imam. Ṣé imam bá sọ Allahu Akbar tí ẹnìkan la fẹ́ máa gbọ́? sami'a Allahu liman hamida rabbana wa lakal hamdu tó yìnbá fẹ́ wí ẹ wí lọ́nà tó fi máa fẹ́ wí ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́ àbùkátà rẹ̀ ìgbà náà nípa ti tẹ̀sán ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbọ́n sókè ẹ̀rù ń bá wa fáwọn ẹni tí máa bun ẹlòmíì gbọ́n kọ́ mẹ́jọ pé kárí mi ní dà wọ́n láàmú nítorí ẹ̀sìn

ẹ̀lọ́ ẹ̀lọ́wà ẹtú bẹ̀rẹ̀ yín lórí ìdájú ìlú ìpẹ̀lú àpapàá ẹ parí bí èyí. Now. Hmm. hmm. hmm. hmm. ọkùnrin wọn lè dùn sí wọn ní tọ́ba kan aṣọ yìí pé obìnrin ó tó ti bímọ wọn ń pààyà pé àwọn ọmọ wọn lè kọ dínà fún ọmọ àfẹ̀yọ̀ pọ̀ ní wípé ìjẹ́ ìpáyà fáwọn ọmọ rẹ̀ lè má àwọn ọmọ rẹ̀ lè má kọ́kọ́ fẹ́ ọkùnrin míì tí ó lè má jẹ́ kọ́kọ́ ọkùnrin míì náà tí ó ti pàtàkì ọkùnrin. alhamdulilayi tọ́ba rí bẹ́ẹ̀ ti ṣe wí yẹn òun alátiṣe tí ọmọ àtiṣe ara rẹ̀ àwọn ọmọ rẹ̀ kọ tó wọ̀ ní ìṣèrànù tó bá pọ̀ ní ìṣèrànù ò ní ṣèbàjẹ́ kò sí tó burú mẹ́ torí pé wà nù adéṣì kan tó ládá ńlá ń bẹ fóbìnrin ẹ̀kọ́ mojú tọmọ rẹ̀. wá wù ọ láti ṣe ìdí rẹ̀ láti ṣe ọ yọ wá ti ṣe ọ lọ́nà tí Islam gbà pé èèyàn máa fẹ́ obìnrin pé ṣe pé ó ṣe pò. جزاكم الله خيرا شيخ يريد أن تدعوني أجمع